ètò jíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá ilé ìpín yìí káàbọ̀ kí wọ́n máa ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò òwúrọ̀. ètò yìí ló ní ìdájọ́ iṣẹ́ gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀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 bàbá aláàánú mi ẹ̀ṣẹ̀ mo mọ̀ wá dúpẹ́ òre bàbá aláàánú mi ẹ̀ṣẹ̀ mo mọ̀ wá dúpẹ́ òre ni bàbá aláàánú mi ẹ̀ṣẹ̀ mo mọ̀ wá gbẹ̀yìn ga ni bàbá aláàánú mi ẹ̀ṣẹ̀ mo mọ̀ wá dúpẹ́ òre ni. ore riri jẹ ore riri mu ore riri ná ore riri lò mo ní ẹ bàbá mi mo mọ̀ wá dúpẹ́ oore ni mo ní mo ti jí lóòrọ̀ ẹni mo gbọ́pọ̀ mi ó ṣe é gbé mo gbẹ́sẹ̀ mi kò ní mí lára ẹ ṣé mo mọ̀ wá dúpẹ́ oore. afẹ́fẹ́ tí mò ń mí sínú mo ní ògbòdì lára mi ẹ ṣe é mo mọ̀ wá dúpẹ́ oore ni mẹ́bí wọn ò fẹ́ gba fún mi lóúnjẹ nílé ìwòsàn ẹ ṣe é mo mọ̀ wá dúpẹ́ oore ni bàbá aláàánú mi wọn ní yabara mọ́ọ̀rẹ́ jẹ́ ẹ ṣe é mo mọ̀ wá dúpẹ́ oore ni mo ní wọn ní ìyàfin bíi sólóore ẹ ṣe é mo mọ̀ wá dúpẹ́ oore ni sáà mo tọ́jú mi lọ n ó mọ ìyàn ni sáà gbé mi gẹ̀gẹ̀gẹ̀ n ó mọ kọrin tuntun sí ọ lójoojúmọ́ kábíyèsí olódùmarè gbanigbani tí à ń sáyà ọ̀jẹ́ kan ló kan pa ọ̀pá kan kan yìí ọlọ́run tó lọ kọrin kése bàbá mi ti ń jẹ́ èmi ni mo sì ṣe bẹ̀rù ó mọ̀ pé tí n bá ti dé lójoojúmọ́ ìwọ ni mò ń fìbà mi fún lóòótọ́ ìbà ọlọ́run ìbà ènìyàn ṣùgbọ́n gbogbo ìbà pátápátá kó padà sọ́dọ̀ ìwọ ọlọ́run alààyè ìwọ tó o lè jí tó o lè pa ọlọ́run ẹ̀ tó bá lórí ohun gbogbo bàbá àgbàlagbà tá à ń pè ní arúgbó ọjọ́ ìwọ náà ni mo ṣe lógo tí mo ṣe lọ́ba lóòrè ní gbogbo yín tẹ́ ẹ ti darapọ̀ mọ́ mi lóòrè ní talẹ̀ yín fìbà àtìyín fún bẹ́ẹ̀ bá ti jí ṣẹlẹ́dùmarè náà ni ẹ̀jẹ̀ àjọ máa fi bá wa ṣẹlẹ́dùmarè kájọ máa gbárùgbó ọjọ́ ga kájọ máa yìn torí pé nìkan náà ni gbogbo ọpẹ́ àti ìyìn wa ló yẹ kó tọ́ sí kí wọ́n máa fi yẹn náà kí n máa fi kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lórí captain, television yorùbá tí ń lọ́jọ́ tèmi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ̀lúwa ṣọlá fún mi aláṣàkẹ́tì ń gọ̀gàn tí ò kọ́ mọ̀ tó bá jẹ́ ẹ ẹ ti mọ̀ pé tí n bá ti dé báyìí èmi àti àwọn àlejò mi lájọ máa ń dé àlejò mi tájọ sọ̀rọ̀ lénìí wọ́n ti wà ń kàlẹ̀ wọ́n ti wà ní digbí òdú náà ni àwọn eléyìí wọn kì í ṣe àìmọ̀ fólóko ojú tẹ̀ sì fẹ́ rí náà ní pé ọlá bẹ́wà fún ẹ fún wa ní fún wa ẹ̀ ẹ́ ọ̀kan lára wọn náà lájọ wá sórí ètò lénìí ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ̀ mọ̀ rí ojú tiwọn ọ̀rọ̀mọ̀ràn kékeré tí mo kó fún wa láàárọ̀ ìní tí a máa fi ṣíra wa létí inú ó ní mo pe àkórí ẹ̀ ní afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í jẹ́ ká pe àgbà níwèrè bẹ́ẹ̀ ni àwọn bá mi wọ́n pé bó o bá gbọ́n tó o lẹ́nì kejì ò gbọ́n a jẹ́ pé wọ́n gangan ni bàbá òmùgọ̀ ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wa lóòrè ní òun ni pé ǹjẹ́ ìwọ ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n bí ṣé kì í ṣèwọ nìkan ló mọ̀ ọ́ tán ṣé kì í ṣèwọ gangan ló lórí olóye bẹ́ẹ̀ dẹ̀ rèé wọ́n pé ẹni tó bá gbọ́n tó bá ṣe bí ẹni pé òun ò gbọ́n òun gangan ní òrí ọgbọ́n tó pọ̀ kó ṣùgbọ́n bó bá ṣe fata fata fata fata kán tó béèrè ọ̀rọ̀ níbi ò ti bẹ́sàn kán tó sọ pé ta lélẹ̀ ó ti láwaláwa ń bẹ̀ à láìpẹ́ láì jìnnà ó di bàbá òmùgọ̀. wọ́n pé ojú tó bá fara balẹ̀ á rí mú àfọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n ń tó dáa ni àwọn olóyìnbó gan wọ́n pé ẹ ìmọ̀ kò pín síbì kan knowledge is a continuous process ohun tó ṣe lénìí ni òun ló tún ṣe lọ́la ó tún ṣe lọ́túnla wọ́n pé ijó ìmọ̀ bá ti tán ijó yẹn gangan lèèyàn ti dòkú eléyìí tó túmọ̀ sí pé ó gbà ń bí ó gbà ń bí ó gbà ń bí ó tún gbà lọ́hùn yóò wá parapọ̀ yóò dòdìdì èyí tó túmọ̀ sí ni pé òun fi ọgbọ́n ọlọ́gbọ́n òfin ṣọgbọ́n kìí ṣe pé gbogbo èèyàn òkùnkùn mọ ronú fún ọ gbogbo bó o bá ṣe díẹ̀ ń bí tó o ṣe díẹ̀ ń bí ẹ̀sùn tètè báyìí yóò sì wá dodo ńlá sọ́dọ̀ ọtí ẹnìkan ìyẹn tó o bá gbà o bá pé kẹ́ni bó ti ẹ̀jọ́ kekere kékeré ní sọ̀rọ̀ jó sọ ọ́ mọ̀ pé kí ló mọ̀ kí ló lè dá sọ. Hmm. ẹ nítorí kan torí bá mẹ́ta kọ́ nítorí ìtara tiwa náà ni torí gbogbo ọmọ tó bá ṣàjọ yìí yóò sì wá padà wá wúlò fún wọn gan ní kòpẹ́kòpẹ́ ẹni Yorùbá fi mọ̀ ń pé ẹ̀ tá a bá ti fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò ní jẹ́ ká mọ̀ pé àwọn àgbàlagbà níwèrè tó dáa ni orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ ṣe lórí Kaftan television Yorùbá tìyín gẹ́gẹ́ dé òkè lọ́hùn tó bá fi máa padà dé èmi àti àwọn àlejò mi àlejò mi pàtàkì tájọ sọ̀rọ̀ lénìí lájọ wọlé bọ̀ ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún àǹfààní ẹ̀yìn tẹ́sẹ̀ ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayálò àṣùnlá fún mi bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àlejò mi tí mo rẹ̀ fi jó gbé gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó wọ́n ti wà ń kalẹ̀ báyìí wọ́n ti wà dìgbì bọ́dà mi ẹ káàbọ̀ sórí ètò <laughs> ṣé dáadáa lẹ dé. a dúpẹ́ wa dúpẹ́ ah, lọ́wọ́ lọ́wọ́ ọ̀gá ẹ̀yin la rí wúrẹ́ yìí hmm, hmm. ẹ̀yin ọmọ nàìjíríà àbí kí n sọ pé ẹ̀yin ará ilé ẹ kọ́kọ́ bá mi kí àlejò mi náà kálejò mi tó kí yín <laughs> ẹ bá ń kí wọn pé <laughs> wọ́n ṣe tí wọ́n jẹ́ ìpè wa ẹ ṣe gọ̀nìtà pé yìí tẹ̀lé jẹ́ wa ọlọ́run máa máa sọ agbára yín dọ̀tun. àmì o àmì o ẹ̀rí pé mi ti ẹ̀ màdúrà tí mo fi gbà i'm sure of àdúrà. <laughs> àwọn aráàlú ti rí ojú yín wọ́n sì ti rí pé ojú náà ni ẹ jẹ́ nítorí gbajúgbajà tí gbogbo àgbáláyé mọ̀ náà nìyí ṣùgbọ́n màá sì wá ní kẹ́ ẹ ṣe nǹkan fún mi ẹ bá mi ṣe àfihàn ara yín ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo àwọn aráàlú. <laughs> Olúwaṣẹ́gun Johnson ah, àwọn ọ̀rẹ́ mi máa ń nípa ọmọ Ọ̀yọ́ ń búrẹ́dì lókè rà abẹ́rẹ́ ọlọ́run ọmọ ìpẹ́ ni mí ní ìlú Èkó tàwa yìí ah, mo máa ń kọ orin mm. ah, bẹ́ẹ̀ ni ṣẹ́rí tó bá béèrè lọ́wọ́ àwọn olórin oríṣiríṣi mm. tó bá ní ìgbà wo lẹ́ti bẹ̀rẹ̀ sí ní kọrin ẹlòmíà ní pé ìgbà tó wọ́n wà nínú oyún nínú oyún òun ju pa báyìí dáadáa máa ń ju pa báyìí òun kọrin. àmọ́ tèmi ò rí lè rí bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìlù ẹ mọ̀ àgbámọ́lẹ̀ tá a máa lù kí eh, ẹ sí anis tá a bá bẹ̀rẹ̀ sọjí tá a máa lùlù tẹ́lẹ̀ mi alẹ́ mi ta ah, ti gbogbo chọ́ọ̀chì à. iye mi bọ̀. <laughs> <laughs> lẹ́yìn yẹn mo bẹ̀rẹ̀ sí ní play guitar hmm. lẹ́yìn yẹn mo bẹ̀rẹ̀ sí ní play drums díẹ̀ díẹ̀ díẹ̀ hmm. ló fi di pé mo di olórin mo sì máa ń ṣe àwọn events bíi wedding bẹ́ẹ̀dẹ̀ oríṣiríṣi pàtí kákàkiri pàfọ́ọ̀mù lórí Kaftan TV hmm. <laughs> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ìṣe báyìí tẹ́ ti wá mú iṣẹ́ orin ní òkùnkùn dùn tẹ́ mú gẹ́gẹ́ bí iṣẹ́ ó ti tọ́dún mélòó sẹ́yìn. ọdún méje sẹ́yìn hmm. ọdún méje sẹ́yìn. tẹ́ mú tẹ́ gbọ́ pé hmm, kíní ọ̀nà mi níjọ <laughs> ó ti tọ́dún méje sẹ́yìn ẹ jẹ́ n wá béèrè báyìí pé ṣẹ́gun johnson ṣẹ́gun johnson àmọ̀yín sí olórin jùjú olórin gbogbo orin gbogbo gbogbo ṣe bí a kì í sọ pé gbogbo ṣe <laughs> la mọ̀ yín sí kí lẹ ṣe the side tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kọrin torí ìgbà tẹ́ ẹ dé yẹn sọ pé àgbàmọ́lẹ̀ àgbàmọ́lẹ̀ la fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni piano drums. Si gbogbo ẹ mi mọ̀ ẹ tí ìdárúkọ fèrè <laughs> àwọn instrument lẹ ń fọn lẹ ń play kí lẹ ṣe wá decide pé màá máa kọrin kí lẹ ṣe bára yín nínú iṣẹ́ orin gangan. ẹ ṣe rí iṣẹ́ orin ó jẹ́ nǹkan tí ó wá sí mi lọ́kàn ní ìgbà tí mò ń play drum set drum set ìlù tó ní ta máa ń logi fún. Mm mo ní several people tí mò ń play fún gbọ́n yẹn máa ma tẹ̀lé olórin ilé ìlọ́ṣọ́ ah, ó ah. máa fún wa lówó a máa tẹ̀lé ilé ìlọ́ṣọ́ ó máa fún wa lówó àmọ́ ẹ̀ a máa lo drum set gbogbo ìgbà tí n bá ti ń play fún different people hmm. nínú ọkàn mi mo máa ń rí another way hmm. tí orin tẹ́nìyí fi ń kọ tẹ́nìyí fi lè kọ ní ọ̀nà míì. Hmm. tó fi lè entertain àwọn èèyàn bẹ́tà hmm. kò ṣe kí bóyá ọgbà àwọn tí mò ń play fún pé wọn ò mọrin kọ hmm, gbogbo wọn lọ da ìfà gbogbo wọn lọ mọrin kọ àmọ́ nínú ọkàn mi mọ̀ pé ah ẹni tó ń kọrin yìí kò bá dẹ̀ tún ṣe nǹkan báyìí o kò bá dẹ̀ tún kọ́ báyìí o ó dẹ̀ máa dùn ún ó dé stage wébi pé mi ò lè gbàgbé yí ẹ̀yẹn tó yẹ pé tí bá ti wá ń lùlù má ti gbàgbé pé mò ń lùlù má ti ọkàn mi á ti kúrò ń di ìlù yẹn Hmm, ọkọ̀ yín á ti lọ á ti lọ ṣé ẹ ní gbé bíìtì fúnra wọn ṣá. <laughs> bẹ́ẹ̀ ni so bí iṣẹ́ àwọn olóyìnbó máa ń pè ní passion hmm. so ibi tí passion yẹn ti bẹ̀rẹ̀ gangan hmm. nìyẹn kódà fún bí ọdún kan mi ò mìíràn tí mo lè sọ fún torí ìlú tí mò ń lù yẹn mo mọ̀ ọ́ lù dáadáa so àyà mi já pé Ah. tó bá sọ fún èèyàn pé ó fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kọrin ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ èèyàn tí mo kọ́kọ́ sọ fún mi ò lè gbàgbé àǹtí yẹn mm. ó ní mm. àánú ẹ̀ ṣe mí eléyìí tó ti mọṣẹ́ tó ti fi ń pa tọ́rọ́kọ́ bọ̀ ó ní jókòó síbẹ̀ mm. lóòótọ́ náà èmi náà bára mi sọ̀rọ̀ pé wá ṣẹ́gun má ṣàyànjú ràn àmọ́ torí pé Ọlọ́run ti ní pé ibi ọ̀nà téèyàn máa gbà ni adèṣòro ṣe bí ohun tọ́lọ́hún bí ìrìn àjò yẹn ṣe jẹ́ nìyẹn ẹ dúró náà ẹ mú sùúrù nígbà tẹ wá kúrò tẹ wù pé mi ì lò lò mọ́ mo fẹ́ lọ máa kọrin irú àǹtí tẹ sọ fún yẹn tán ní àtúnṣe rí ṣéǹjì ìjẹun sí kó má di pé gbogbo ẹ̀ máa dá pápá kí lẹ ṣe wá ṣe láti kó ẹgbẹ́ yín tiyín jọ. ẹ lóòótọ́ náà ká má parọ́ ṣe rí gbogbo àwọn ọ̀dọ́ tó ń ṣe music lórí lórí níbi tàwa lórí ní country tàwa yìí mm. everybody ń wá nǹkan tó máa jẹ ni kò easy láti kẹ́gbẹ́ jọ o hmm. nítorí pé táwọn èèyàn bá fẹ́ tẹ̀lé ẹ hmm. wọ́n lè fẹ́ràn ẹ torí pé wọ́n like nǹkan tó ń kọ hmm. àmọ́ iṣẹ́ tó ń ṣe tó fi ń jẹun ni tó o bá rí ṣòwò lọ lọ́sẹ̀ọ̀sẹ̀ wọ́n á fi ẹ lẹ̀ wọ́n á tẹ̀lé lómi so ẹgbẹ́ yẹn mi ò tètè rí kó jọ nígbà yẹn náà mi ò bínú pé àwọn èèyàn kọ̀ọ̀kan pé wọn ò dúró tì mí torí èmi náà understand pé àwọn náà wà nǹkan tí wọ́n máa jẹ ni so mi ò tètè rẹ́gbẹ́ yẹn kó jọ until hmm. ìgbà tí ọlọ́run ṣe àmì sí i torí èmi hmm. believe pé gbogbo nǹkan lórí ilẹ̀ ayé yìí hmm. ó ń work according to ìgbà tọ́lọ́run fẹ́ kó work ni so ìgbà tọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní polongo orúkọ yẹn pé Ṣẹ́gun Johnson nù Ṣẹ́gun Johnson nù tí mo bẹ̀rẹ̀ sí ń rí event lọ lọ́sẹ̀ọ̀sẹ̀ èèyàn tí mi ò ní pé kó dúró tì mí gan-an fúnra rẹ̀ ó dúró torí ó mọ̀ pé ah nǹkan kan ti bí ìyọ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àmọ́ yàtọ̀ fún yẹn o mm. nítorí pé ìfẹ́ tó tún rí bí mo ṣe ń bá wọn lò ń mm-hmm. pé ẹ mọ̀ èmi ò mọ bó ṣe ń ṣe ọ̀gá lóòótọ́ ó necessary o kéèyàn ní structure kéèyàn ní ọ̀gá àmọ́ àwọn ibì kankan máa ń da kéèyàn rẹ̀ ra èèyàn sílẹ̀ hmm. kéèyàn mú èèyàn tó ń bá ṣiṣẹ́ torí pé òní la rí kò sẹ́ni tó mọ̀ la èèyàn tó jẹ́ ọmọọṣẹ́ lè ní ó lè jẹ́ ọ̀gá lọ sọ àwọn nǹkan kékeré kékeré tó jẹ́ kí n lè tò ẹgbẹ́ jọ nìyẹn ẹ jẹ́ ń ṣe báyìí mo rí ọ̀rọ̀ kan mú nínú ọ̀rọ̀ yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ ní kò easy láti kẹgbẹ́ jọ nítorí pé àwọn boys àti brothers àti sisters tí wọ́n wà ń gbòòrò ń sìn gbogbo wọn kálukú ń wá nǹkan tó máa jẹ kálukú wá nǹkan tó máa jẹ òun ló fẹ́ mú mi wá sọ eléyìí ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wò yín Ṣẹ́gun Johnson tí wọ́n wo àwọn fídíò yín tẹ́ máa fi síta hàn pé ah bọ́ ẹ̀ ah gbọ́ nígbà tí Ṣẹ́gun Johnson sọ pé nígbà táwọn máa bẹ̀rẹ̀ kò rí bíi sí i ah, yìí kò rí bẹ́ẹ̀ o ah. <laughs> ẹni pé wọ́n tún rẹ́rìn wọ́n bẹ̀rẹ̀ sí i kò tiẹ̀ ah, rí bẹ́ẹ̀ rárá. inú mi dùn pé ọ̀rọ̀ yẹn wá láti fi ṣí àwọn kọ̀ọ̀kan létí bóyá tí wọ́n ń bọ̀. Hmm tàbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ tí wọ́n kàn lè hàn pa ah, ókè ah, Ṣẹ́gun Johnson ó máa ń fò ó máa ń fò òkè èmi náà lè fò ókè Ṣẹ́gun Johnson ó máa ń ṣe báyìí èmi náà lè ṣe báyìí hmm. eh, ẹ jẹ́ tún sọ nǹkan ẹyọ kan tí mo tún fẹ́ mú hmm. ẹni tí àsìkò yẹn ò báyìí tí ì tó hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ rẹ̀ àlejò mi wọ́n ń ṣí wa létí nínú ilé wọ́n sì ṣe ń ṣí wa létí ẹ jẹ́ káwa náà ká máa mú dání ẹ ká máa mú dání iṣẹ́ yín yìí ní àwọn ìgbà tẹ́ bẹ̀rẹ̀ àwọn ipa wo ni social media tí wọ́n kó. Hmm. ṣe rí ìgbà tí mo bẹ̀rẹ̀ hmm. èmi ò tiẹ̀ kọ́kọ́ kọbi ara sí social media hmm. ẹ mọ̀ nǹkan tá a máa ń ṣe nígbà yẹn ni pé tá a bá ti lọ play níbì kan à ní pé kí bọ̀dà tó wà ní the engine kó ṣàbá wa record so àti cd àti késẹ́ẹ̀tì àmọ́ wá báyà máa fún àwọn èèyàn kiri pé à ẹgbọ́n mi o ah, mo lẹ́bùn o <laughs> ẹgbọ́n mi o mo ah. lẹ́bùn ẹ̀bùn pọ̀ ńlẹ̀ o <laughs> nǹkan tá à ń ṣe kiri nìyẹn àmọ́ ó láwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n dá àwọn bíi ọ̀rẹ́ mi bíi àwọn èèyàn tí mo mọ̀ tí hmm. níṣojú mi hmm. social media ó change hmm. personality wọn ó change báwọn èèyàn ṣe mọ̀ wọ́n tó lóòótọ́ nígbà yẹn social media ó ti popular àmọ́ nígbà yẹn ó change àwọn ọ̀rẹ́ mi yẹn ìkọ́nu wọn ni ẹni tí gbogbo aráyé mọ̀ sí wòlé àrólé hmm, lóòótọ́ wòlé àrólé ìgbà yẹn comedian ó ṣàǹṣewọ́ hmm, ẹ̀ mọ̀ ó ṣe gbogbo ẹ̀ ńgbà yẹn àmọ́ nígbà yẹn mo rántí pé ó máa lọ sínú igbó á mú fún un báyìí á ní pé wò ó hmm. orí ọ̀rọ̀ ayé ẹ mo wà yìí mi ò jẹun láti ìjẹta ìbẹ́pẹ nìkan mo fi panu <laughs> ní ìṣojú mi mo rí àwọn fídíò tó kọ́kọ́ ṣe tí Tóyìn kọ́kọ́ ṣe tó ṣàǹṣe tó ń ṣe ah ah ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kejì ó bẹ̀rẹ̀ sí ní view tóyìn déèyàn tó yẹ pé ó ń lọ sí London after a year ah ah ó déèyàn tó ń lò fún advert mo ní ah ah lórí kíní kékeré yìí náà lórí fóònù yìí náà òun hmm. àtàṣírí torí ọ̀rẹ́ mi náà ni gbogbo wọn hmm. so ìgbà ni mo kọ̀ wọ́n pé ah ọmọ Ṣẹ́gun wá ṣẹ́gun jára ẹ eh, <laughs> ṣẹ́gun ẹ ti gẹ̀ tiẹ̀ ṣẹ́gun jára ẹ ẹni <laughs> dẹ̀ ti kọ́ ni pé dádì mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́run torí pé mi ò lówó láti fi ṣábà pé ah nǹkan táwọn ọ̀rẹ́ mi ṣe yìí. lẹ́kẹ̀ mi náà gbìyànjú ẹ̀ wò. bí mo yẹ bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tí mo bẹ̀rẹ̀ ah kò really easy nígbà yẹn torí mi ò really mọ bó ṣe ń lò ó náà nígbà yẹn hmm. pé nǹkan báyìí ló yẹ kí n post nǹkan báyìí ni ò hmm. yẹ kí n post fídíò hmm. báyìí ló yẹ ká ṣe. nígbà kó gbogbo ẹ̀ dà bẹ́ẹ̀. mo ṣàṣìgbé bákan bákan bákan ó máa báyìí bẹ̀rẹ̀ sí ní lo social media. ẹ̀yin á ṣe máa sọ̀rọ̀ nípa social media afẹ́dé òkè lọ́hùn-ún orin wo lẹ fẹ́ ká lọ wò nílé kò bá jẹ́ lára àwọn eh, àwọn iṣẹ́ yín tẹ̀tí ṣe ká lọ wò kán bẹ̀ ká fi fi ṣe eh, ah, ìwo ni mo máa fẹ́ ka iṣẹ́ tiẹ̀ pọ̀ níta máa rí lórí YouTube tó sì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó mọ́lẹ̀ dáadáa iṣẹ́ tiẹ̀ pọ̀ eh, ah, mi tiẹ̀ mọ̀ tí mo fẹ́ mú bẹ́ẹ̀ ok ó ní fídíò kan tí mo ṣe ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn hmm. èmi àtọ̀rẹ́ mi Láolúgbénjó a mọ̀ọ́mọ̀ ṣe fún táìmù christmas tó lọ lọ́dún tó kọjá ni mo mọ̀ pé kò ń ṣe christmas làwọn sì ń yẹ àmọ́ káwọn èèyàn kò tiẹ̀ rí pé à kérésì o ó reach léde wa rè èdè yorùbá mm, dàkà máa sọ pé merry christmas kérésì mm. àwọn fídíò míì náà tún wà tó yẹ pé à ń kọrin ní patí mm. méjèèjì yẹn tá a bá wò ó máa dúró dáadáa. a sì máa wo ilé ìtẹ̀ nǹkan ní patí ká lọ wo ti ẹ̀yìn àti lálùgbẹ́jọ́ ṣé kérésì lẹ pé àkọlẹ̀ ni. ó dà àlejò mi wọ́n ní ká lọ wo kérésì ṣẹ́gun johnson àti láolúgbẹ́njọ́ ẹ̀ka fìfì ẹsẹ̀ rajó ńlẹ̀ tá a bá padà dé àṣìwà lórí ọ̀rọ̀ tá à ń sọ ẹ kú kalẹ̀ lọ́dẹ àpadà. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ orí Kaftan television yorùbá tí nígbà tí àlejò mi gbajúgbajà olórin tẹ̀ mọ́ ṣẹ́gun johnson náà lájọ wà lórí ètò <laughs> bọ́dà mi hmm. ẹ mo bínú mi ṣe ń dùn pé mo rí ilé mi láti hmm, hmm, máa pè wọ́n pà ẹ Ṣẹ́gun Johnson wọ́n ní àmútiwọ́ inú dùn ẹ má bínú ẹ má bínú ẹ <laughs> dà pé mo á rí yín lénìí á sọ pé kínú mi má dùn àwọn ará ilé àti wọn àgbà ọlá o òdẹ̀gbẹ́ Ṣẹ́gun Johnson jókòó síbí báyìí o ò tiẹ̀ ṣe lálejò ẹ ẹ ẹ ẹ sí i ẹ̀wù wọn ṣe mí lálejò mo tiẹ̀ ti ń sanra láti ìgbà tí mo fi dé mi. ọ̀dà ẹ ti sanra léèní nìkan ẹ ti gbé mi mọ́ra ọ̀dà ẹ kú kalẹ̀. bẹ́ẹ̀ ni màá dúpẹ́ mà. olúwa ṣeun à ń sọ̀rọ̀ lọ́kọ́ tó di pé a lọ sí ilé agbára tá a lọ wo ìkan lára iṣẹ́ yín tẹ̀ ti ṣe ibi tí iṣẹ́ orin tó ti bẹ̀rẹ̀ àwọn ipa tí social media tí wọ́n kó ní inú iṣẹ́ yín ibi tí ẹ sọ dé òun wà ní pé mm, ibi tí ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní post ẹ ṣáà ń pẹ́ tí à ń jẹ́ post eléyìí post eléyìí kí post ṣé lẹ́yìn ìgbà tí ẹ wá post ten post àwọn àyípadà wo wá rí. bẹ́ẹ̀ ni ṣe rí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní post hmm. lóòótọ́ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rí àwọn àyípadà díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ ọjọ́ tí mo kọ́kọ́ rí àyípadà gbòógẹ̀ tó jẹ́ kí ojú mi ṣí hmm. woman kan fẹ́ ṣe wedding ní ìlú Ìbàdàn lọ́dún náà ó ní olórin kan tó fẹ́ pè olórin yẹn ti bízì woman yìí ò mọ̀ mí àwọn àbúrò ẹbí kò sẹ́ni tó mọ̀ mí àmọ́ ó ti rí ìkan náà fídíò tí mo post rí mi ò níwájú ọlọ́run àtẹnìyàn hmm. owó tó fẹ́ fún mi gbà yẹn. kò tẹ́ ẹ tó nǹkan. ah ó ju nǹkan lọ o ah <laughs> mi ò ní parọ́ tán yìí torí owó yẹn gangan lójú mi ti ṣí pé ah ah so èèyàn lè pè mí kó fún mi ní irú owó yìí tí ò dẹ̀ mọ̀ ní rí ó túmọ̀ sí pé ẹ̀yin ò sọ pé àwòye ah, báyìí mo fẹ́ gbà àwọn ọlọ́kọ̀ sọ pé màá fún ẹ lóye báyìí. nítorí pé ẹni tó fẹ́ pè tẹ́lẹ̀ hmm. iye yẹn lẹni yẹn fẹ́ gbà hmm. so ojú tí arábìnrin yẹn fi ń wò mí hmm. ni ojú tó fi ń wo ẹni yẹn torí ó ń gbé wa based on nǹkan tó rí lórí social media. pé ẹni yìí gan ah, ah. wọ́n dà pé ó fẹ́ ta ta ó fẹ́ ta <laughs> àwọn kan tá a fẹ́ kó owó lálé lórí. kódà <laughs> ìgbà tó ń ṣe meeting lẹ́yìn ìgbà tí mo ṣe ṣóò yìí tán wedding yẹn ni wọ́n ti ń sọ fún mi cameraman ló sọ eléyìí fún mi pé ìgbà táwọn pé táwọn ṣe meeting pé bí ìyàwó ṣe ń dárúkọ pé Ṣẹ́gun Johnson lòun fẹ́ pé hmm. àwọn tó wà meeting pé Ṣẹ́gun Johnson wo ta ló ń jẹ́ hmm. Ṣẹ́gun Johnson ó hmm. tún dárúkọ olùkọ ẹlòmíì ìyàwó ní alẹ́ nìyí ni mo fẹ́ ìyàwó yẹn kò wá lè defend pé torí ẹ̀ mo kò lè sọ pé òun ti gbọ́ rí ó ní pé but mo ti rí social media ẹ̀ rí ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí yàwó bá fẹ́ òun ni gbogbo ẹbí náà máa <laughs> fẹ́ gbogbo ẹbí máa bí mo yẹn lọ ṣe ìvẹ́ǹtì àmọ́ bí mo yẹn parí ìvẹ́ǹtì yẹn kámẹ́rámán ló wá pè mí oníṣègùn wa lóòótọ́ ní mítì yẹn èmi gan mi ò dárúkọ ẹ o kò ṣe hmm. pé mi ò láìkì ẹ àmọ́ torí ẹ mọ̀ everybody ló níyàn títí ẹ ó ní àmọ́ ìyàwó yẹn dúró pé ìwọ lòun fẹ́ hmm. nítorí nǹkan tó ti rí lórí social media hmm. màámi ìgbà tí mo dẹ́kọ̀ọ́ Mm. mo lọ fọ gbogbo aṣọ mi mo lọ lọ pé social media yìí mm. eh. a máa pákéjì ẹ̀ tán ni <laughs> ọ̀nà pákéjì eh, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìdí tí mo yẹ bèrè bèrè yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tiyín báyìí tí wọ́n ń ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe títí di èní wọn dẹ̀ tí ò mọ ìwúlò mm, nǹkan tí social media ó lè ṣe ní orí iṣẹ́ tí wọ́n ń ṣe bóyá kò tẹ̀ ṣe dandan bóyá èèyàn jó lórin ó lè jẹ́ nǹkan míì ló ń tà ṣùgbọ́n fóònù tá a dẹ̀ ń sọ yìí àti dátà àti gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ ra wọ́n á dẹ̀ gbé dání láti àárọ̀ títí dalẹ́ láì mọ̀ wúlò ẹ̀ láì mọ̀ wúlò ẹ̀ <laughs> ìdí tí mo ṣe bèrè nìyẹn ẹ jẹ́ àmẹ́nu kúrò ẹ̀yin gẹ́gẹ́ bí gbajúgbajà olórin ṣé ẹ ṣì wá ń tàbí kí n kọ́kọ́ sọ pé irúfẹ́ orin wo lẹ máa ń kọ ṣé gospel artist ni àbí secular music artist. <laughs> well basically secular ni àwa ń ṣe a máa ń ṣe party a máa ń kọrin different function àmọ́ tá a bá ní party nǹkan tẹ́ ń tó ń ṣe party fẹ́ gangan a máa ṣe ó ní wedding kan tá a ṣe few weeks ago hmm. ìyàwó yẹn ní pé òun ò tiẹ̀ fẹ́ gbọ́ orin sákúlà kankan pé orin jésù lòún fẹ́ láàánú débi pé àwọn ẹbí ẹ̀ tẹ̀ wá lè ra wọ́n ní pé àwọn máa gbé díje wá wọ́n pe dj wa kò gbà kí dj play orin ọlọ́run lòun fẹ́ láti bẹ̀rẹ̀ wedding títí dé parí gbogbo àwọn nǹkan tó yẹ kí dj ṣe bóyá kí dj gbé wọn wọlé kó ṣe hmm. àwọn tàyúnyúnyúnyún ó lóun ò sẹ́ ẹ̀ so irú àwa náà torí ó mọ̀ pé olórin bíi tiwa a lè ṣe síbí a lè ṣe sọ́hùn bí chief mamu bá ń ṣe wedding akọni muslim bí <coughs> ilé ńlá kọ́ lọ́ọ́ má bàa dán bí GA náà sì ń ṣe wedding fọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ni lẹ́wà bẹ́ẹ̀ àtàpẹ ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí <laughs> ẹ ti get it <laughs> <laughs> so hmm. basically style wa ó wà based on versatility ah ẹ̀yà mi hmm. ní wọ́ọ̀dì ẹ̀ ní yorùbá versatility ní yorùbá ṣe bí ṣọ̀hún ṣọ̀hún ṣe bí. ẹ wà versatile ẹ já fáfáfáfáfá ní gbogbo ah, ọ̀nà. ẹ ti get it hmm, bẹ́ẹ̀ ni style tá à ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ ṣe olúwa ṣeun mo béèrè nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ń sọ pé ṣẹ́gun johnson gospel artist ni ṣẹ́gun johnson ẹ̀ ti clarify àárín yẹn fún àwọn olólùfẹ́ yín náà kan nísìnyí pé gospel artist ni mí o juju artist ni mí o gbogbo ẹ̀ gbogbo tẹ́ ẹ bá ṣàtì ń ṣe gbogbo ẹ̀ lè mí ṣe ẹ̀ ti gbọ́ lẹ́nu àlejò mi báyìí kọ́ ọmọ sọ <laughs> wọ́n kọ́ ọmọ san owó fún olówó ọjà tí wọ́n sanwó fún ẹ̀ <laughs> ẹ̀ jẹ́ ṣe báyìí nídìí iṣẹ́ orin a máa ń rí yín ẹ ṣe máa ń ṣe gbogbo tí yín ẹ máa ń ṣe lára ọ̀tọ̀ lára ọ̀tún lára kí ni àwọn ibi tẹ ti máa ń rí àwọn inspiration tó dáa tó dáa báyìí. ibi tí mo ti ń kọ́kọ́ rí inspiration ni pé kí n tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kọrin hmm. mo ti ní lọ́kàn pé tí mi ò bá lè ṣe tèmi ní àrà ọ̀tọ̀ mi ò hmm. ní ṣe é rárá. Hmm. yàtọ̀ sí iṣẹ́ orin nǹkan kí nǹkan tí mo bá ń ṣe tó bá tí mi ò bá lè ṣe tèmi ní àrà ọ̀tọ̀ lóòótọ́ kò easy láti gbé nǹkan tuntun jáde omi ò ní parọ́ o hmm. torí tí àpéjọpọ̀ bá wà tó bá yẹ pé báyìí la ṣe ń ṣe níbí yìí hmm. ó máa ń nira kéèyàn kan wá jáde pé mo fẹ́ ṣe tèmi lọ́tọ̀ ó máa ń nira àmọ́ téèyàn bá dúró pé hmm. nǹkan báyìí mo fẹ́ ṣe ara tèmi dẹ̀ fẹ́ fi tèmi dá lélẹ̀ yìí mo máa ń ṣàpèjúwe kan fáwọn ọmọ lẹ́yìn mi ìgbà tó tó stage kan tó ráwọn gan complain pé ah <laughs> ọ̀gá ẹ gbọ́ ọ ẹ kọ jùjú fáwa ẹ kọ fújì fáwa torí àwọn hmm. àwọn occasion míì máa ń wà hmm. tó jẹ́ pé àwọn èèyàn tó wà ń bẹ wọn ò fẹ́ gbọ́ fújì irú ìyàwó tó lòun fẹ́ gbọ́ gospel hmm. káwá débẹ̀ ká lọ máa kọ ẹ káàbọ̀ sílé agbára ẹ̀ẹ́dá so wọ́n <laughs> á pa àwọn ọmọ lẹ́yìn mo pè wọ́n jọ mo ní tẹ́ bá lọ sálábà kí ló ń ṣe lálábà ni pé àwọn ń tẹ̀ electronics mo ní pé ìwọ tó bá fẹ́ tàjù lálábà ìwọ decide pé o fẹ́ máa ta rice your father pẹ̀lú Hmm. ọjọ́ tó bá kọ́kọ́ ṣí síbẹ̀ ó possible kó ta ju èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ta electronics lọ wọ́n ní pé kí ló dé mo ní it's very simple hmm. torí tí n bá fẹ́ ra rédíò tí n bá wọnú alábàálẹ̀ mi mo lè rí ṣọ́ọ̀bù one thousand àmọ́ hmm. tébí bá ń pa mí mi ò lè fi bẹ́ẹ̀ rí ibi tí màá ti róúnjẹ ọ̀dọ̀ ọlọ́fadà ni màá kọ́kọ́ lọ mo ní sí onítorí ẹ̀ olórin ẹ̀ẹ́n bẹ́ẹ̀ ni <laughs> ah, ah, bẹ́ẹ̀ ni <laughs> so mo ní pé so torí ẹ̀ nínú industry yìí mo mọ̀ọ́mọ̀ decide láti mú style tèmi kó lọ báyìí ni ó lè má pawó lẹ́ni o hmm. àmọ́ ó máa tó pawó so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé hmm. báyìí sì yìí hmm. gbogbo àwọn olórin tó yẹ ká kọ́pì gbà yẹn àwọn lọ́wọ́ ń kọ́pì lọ́wọ́ ń kọ́pì wa. àwọn ló ń kọ́pì yín báyìí ọlọ́run á máa fún yín ṣe. àmín àmín. ní ìdí iṣẹ́ orin yìí náà láti bí ọdún méje sí mẹ́jọ tẹ wá ní ẹtì mú lọ́kùnkúndùn yìí ṣó ní àwọn nǹkan tẹ ti bá pàdé bóyá bí àdójúkọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àdójúkọ kínní tí mo bá pàdé ìgbà yẹn ìgbà tí a ṣe ń grow ni ẹ mọ̀ ẹlòmíì wá ní pé à ẹ já pé Ṣẹ́gun Johnson ó mọrin yìí kọ hmm. wọ́n ní pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm. àdójúkọ kínní nìyẹn in hmm. fact àdójúkọ tó dùn mí jù wọ́n fẹ́ ṣe engagement lọ́jọ́ Thursday wọ́n fẹ́ ṣe reception lọ́jọ́ Saturday wọ́n máa ń bẹ ẹni tó ń ṣe nǹkan pé jọ ẹ pè Ṣẹ́gun ẹ jọ ọmọ mi ni ó morin kọ ìyá yẹn ni pé ó lè jọ ọmọ ẹ àmì mi ò mọ àmọ́ wọn ni pé wẹ ṣáàjà ṣàánú ẹ jẹ àpèsè engagement engagement yẹn ní yí ẹyẹn wọn fún mi ní eighty thousand hmm. kì í ṣàkórin iṣẹ́ mo kó ogun aṣàkọrin ní compound hmm. ọjọ́ wedding gangan olórin tó pé wọ́n fún ní i think one point two million yeah that year. àdójúkọ ni lóòótọ́. now nǹkan tó ti wá dùn mí kò jẹ́ pé bóyá wọn ò gbé fún mi àmọ́ ìyá tó ń sọ fún wọn pé ẹ̀jẹ̀ ẹ pọnmọ mi hmm. ó wá wà nù pátì yẹn ó wá pè mí ó ní ṣẹ́gun mo wà nù pátì yìí ó ní olórin tọ́pẹ́ yìí ó mọ orin kọ o hmm. ó ní pé but nǹkan kan tí àwọn èèyàn máa fi tí wọ́n bá ń kọrin tó yẹ pé kó tó kọrin ten hmm. minutes àwọn èèyàn ti dìde ó ní olórin yìí ò ní wọ́n ní ṣẹ́gun ó wù mí kí n sọ fáwọn ọ̀rẹ́ mi kọ́ pé ẹ̀ àmọ́ ohun hmm. ètí ìmọ̀ ẹ̀ mo ṣáà máa gbàdúrà ọjọ́ yẹn mo fẹ́ kí ah ọjọ́ wo lọ tó fẹ́ mọ̀ mí hmm. bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni aṣòro ṣe ni bí ohun tọ́lọ́run ti lọ tọ́lọ́run bá ní pé àkókò ti tó àdójúkọ méjì àdójúkọ hmm. tí mo fèsì ni pé ah ta ni ń jẹ́ Ṣẹ́gun Johnson ta ni ń jẹ́ Ṣẹ́gun ta ń mọ̀ láyé jọ̀hún <laughs> láyé jọ̀hún <laughs> láyé ìsìn ẹ kọ́kọ́ rẹ́gísítà ni adúpẹ́ lọ́wọ́ náà ẹ ó ti ń dà kò ní kò ní dààmú ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí mi láṣẹ ọlọ́run bá a tún fẹ́ dókè lọ́hùn lẹ́ẹ̀kan sí orin wo lẹ fẹ́ ká tún lọ wò nílé ká fi fẹsẹ̀ rajó. ṣé orin tèmi àbí torí orin tiyín náà ni ah, ẹ̀yin lẹ lórí ètò kájẹ gbádùn yín dẹ́pa lọ́sẹ̀ tó ń bọ̀ a lè mọ́ rí yín kẹ́ tó tún wá yọjú sí wa ó lè mọ tó ọjọ́ mélòó kan. ó ní ọ̀rẹ́ mi kan tó ṣe wedding nígbà kan. Mm bó ṣe fẹ́ ọkọ àti àwòwọ́ ti plan pé kí dj play hmm. bọ́ ẹ fẹ́ wọlé báyìí bí sound ṣe kú ni bí sound dj ṣe wà ah, bẹ́ẹ̀ kẹ̀rẹ́ <laughs> tá a bá fẹ́ ṣe party hmm. àwa ti máa ń wá pẹ̀lú generate everything so hmm. everybody wà ní choice pé ah, ẹ ṣáà jẹ́ kó lórin kó kọrin àmọ́ ṣáwárí orin tí mo kọ yẹn gangan ló wá gbé party yẹn sókè tẹ́kẹ̀ àti gbogbo ẹbí gbogbo wọn ń dúpẹ́ lọ́wọ́ pé ah orin tó kọ yìí òun gangan ló ẹjẹ́ àlọ́ wo nìyẹn. ó yá báwo la rí kí ni a fi wà lórí ẹ̀rọ YouTube tiwa Ṣẹ́gun Johnson kí lorúkọ. Ṣẹ́gun Johnson dábàá Ṣẹ́gun Johnson lórí YouTube ẹ rí hmm. best wedding entrance in Nigeria something like that. best wedding entrance Ṣẹ́gun Johnson. a lọ fi fẹsẹ̀ rájò ńlẹ̀ àwọn náà wá dìgì ẹ̀ lórí orí ètò táwa ti padà dé káwa tẹ̀síwájú lórí ọ̀tá àǹsọ ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ àpadàbọ̀. ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television yorùbá tiyín ee ó ga jù lórí ètò lẹ́ni torí pé ẹ èmi gan mo dígí right mo dígí left <laughs> ee ẹ kú kalẹ̀ lórí ètò brọ́dà mi nítorí èmi gan mo ń kó oúnjẹ bí ń dó mi mo mọ̀ pé àwọn aráalé gan ẹ ẹ má jẹ tọ̀ ẹ lè jẹ tọ̀ <laughs> ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i à ń sọ̀rọ̀ lọ́kọ́sọ́ di pé a lọ sinmi díẹ̀ mo ní kẹ́yìn náà sinmi díẹ̀ gbogbo àwọn olólùfẹ́ yín lé náà ti sọ pé ọlá ò jẹ́ kí Ṣẹ́gun Johnson sinmi aláìkẹ́ ẹ̀ ò torí ẹ̀ mo ṣe ní kẹ́yìn náà kẹ́ wá lọ sinmi díẹ̀ kẹ́ lọ fi ẹsẹ̀ ẹ̀ káwa fẹsẹ̀ rajó ńlẹ̀ nídìí iṣẹ́ orin ẹ sọ lẹ́ẹ̀kan wípé ẹ̀ ń tún ẹwà into real estate ẹwà into. Um, what else again? And then went to broadcasting. Broadcasting, yeah. Uh, and co. Kini, ni ẹ tún ṣe bára yín nídìí real estate àti broadcasting? Ṣé kí n sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó nídìí iṣẹ́ orin ni? <laughs> Àbí báwo? <laughs> Bẹ́ẹ̀ ni, ìyẹn mo pa àwọn comedian gan tiẹ̀ máa ń sọ mm. pé ní ìlú tá a wà yí kan ò tó o. Mm. <laughs> But ọ̀nà kan wọ́jà. Eh, ọ̀nà kan wọ́jà eh, that's the best word. So ṣe broadcasting wáyé nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan apart from iṣẹ́ orin mo máa ń fẹ́ kó jẹ́ pé láti inú mi ni nǹkan tó ń múnú àwọn èèyàn dùn nǹkan tó ń múnú àwọn èèyàn dùn ló ti ń jáde wá hmm. ibi tó ti bẹ̀rẹ̀ gangan nìyẹn hmm. so ìgbà tí mo ṣe tán school Ọ̀ṣun State Polytechnic mass communication. ire ire ah. ah ire tí a ti a. o ti gé ètí <laughs> so ìgbà tí mo ṣe tán bẹ̀ mo ní pé ah kí n kàn máa kọrin nìkan yìí ó mọ̀ máa tó táìmù kan wọ́n má lè pè mí síbi kan kí n wá sọ̀rọ̀ hmm. wọ́n mọ̀ máa tó táìmù kan wọ́n má lè hmm. bẹ̀rẹ̀ nǹkan báyìí lórí rédíò àbí nǹkan báyìí hmm. lórí ẹ̀rọ amóhùnmáwòrán bẹ́ẹ̀ ni amóhùnmáwòrán náà ni ah ẹ ti gbọ́ Yorùbá lé ní. <laughs> so mo wá decide láti lọ sáwọn skul kankan tó ní ṣe pẹ̀lú broadcasting àti pé nínú ọkàn mi mo máa ń fẹ́ kó jẹ́ pé láti inú mi ni hmm. nǹkan tó ń múnú àwọn èèyàn dùn ti ń jáde hmm. so mo dẹ̀ mọ̀ pé ẹ communication whether mm -hmm. you like it or not Very. you need to open your mouth and talk, and ah, talk. Uh -huh. so something needs to come out so nǹkan tó ṣokùnfà broadcasting ni àti orin mo dẹ̀ wọ́n pé hmm, túùgé fọ̀ náà ni àwọn méjì kúkú fẹ́ kan jọra wọn náà ọjọ́ ìní ara ìjà lẹ́yìn wa. bẹ́ẹ̀ ni <laughs> so. Mm -hmm nǹkan tó ṣokùnfà broadcasting ẹ real estate wá torí ẹ mọ̀ ní owó tọmọdé bá kọ́kọ́ rí hmm. òun ló máa fi jàkàrà so àwọn owó díẹ̀ díẹ̀ tí mo kọ́kọ́ rí nígbà yẹn mi ò kọ́kọ́ fẹ́ fi jàkàrà hmm. so real estate kò wá sórí mi pé kí n bẹ̀rẹ̀ business yẹn nígbà yẹn hmm. àmọ́ torí àwọn change díẹ̀ díẹ̀ tí mo kọ́kọ́ rí àwọn kọ́ lọ sábúlé kan ralẹ̀ kékeré kan ralẹ̀ síbí dẹ̀ mo bá àwọn ẹ̀gbọ́n mi kankan sọ̀rọ̀ ló bá jẹ́ kí n tún understand bí èèyàn ṣe lè bójú tó property tí wọ́n lè mọ nǹkan tó máa ṣẹlẹ̀ in the next ten years pé hmm. this is where development is moving to ibi tí ọ̀làjú ń bọ̀ hmm. lélẹ̀ yìí hmm. ní ọdún mẹ́rin márùn mẹ́fà bá ṣe lè báwọn èèyàn ṣe meeting táyé lè báwọn uh, mo fẹ́ wọ́n rìn ní Yorùbá ah, tajọmọ alájọṣepọ̀ ní business so díẹ̀ díẹ̀ síbí sọ̀hún sọ̀hún síbí òun ló ṣokùnfà real estate real estate is just Ah, bíi. báwo lẹ ṣe wá ń ṣe nídìí iṣẹ́ yẹn nísìn ṣé ẹ ń ṣe dáadáa àbí iṣẹ́ orin ọ̀fun yín láàyè láti ṣe. Ah, a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run à ń ṣe dáadáa o à hmm. ń ṣe dáadáa ah, ọlọ́run náà ló fún yàn ní okun àti agbára ọlọ́run ló dẹ̀ fún wọn ọlọ́run ló fún mi ní ìmọ̀ láti tètè wọnú ẹ̀ hmm. ti pẹ́ hmm. mi ò bẹ̀ẹ́ rí real estate bó ṣe yẹ kí àwọn professional bẹ̀rẹ̀ èmi kò bẹ̀rẹ̀ pé mo ra ilé wọ́n fẹ́ gbalẹ̀ ilé lọ́wọ́ mi. Hmm àwa lọ rí lọ́ọ̀yà yìí a lọ rí àwọn ọmọ onílẹ̀ kan a lọ rẹ́bí tó nílẹ̀ ìmọ̀ yẹn ló ti gbà ah, ẹ̀ wà a lè ṣe báyìí ẹbí yìí sì nílẹ̀ tó pọ̀ nbí yìí tá a hmm. bá bá wọn sọ̀rọ̀ tá a bá ṣe báyìí hmm. Hmm, ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. ìmọ̀ náà ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ sùn ọpọlọ ńgbọ ọpọlọ bá ti pọ̀ jù àti sùn ó di nǹkan <laughs> ẹ jẹ́ ṣe báyìí Ṣẹ́gun Johnson Ṣẹ́gun Johnson ṣe é ti ní album Bẹ́ẹ̀ ni, mo ní àwọn orin tí mo ti kọ different àwọn orin sẹ́yìn, àmọ́ gbogbo àwọn orin tí mò ń kọ yẹn mo make sure pé ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe when it comes to party. Bí à ń kọ orin party ń bì, à ń kọ orin party ń bì. So oríṣiríṣi orin gbogbo ẹ̀ ló wà online. Hmm. Eh, then mo mọ̀ọ́mọ̀ make sure pé orin tí tó máa jáde lẹ́nu mi tí mo máa record hmm. kò ní jẹ́ orin olórin torí àwọn olórin hmm. ńlá ṣà kan. <laughs> àwọn olórin láṣà kan eh, ẹ mọ̀ tá a bá lọ sí patí eh, olórin mi akọ hip hop ó dá o hmm. torí káwọn èèyàn ṣe àtijọ́ ní kò ti àmọ́ mo notice nǹkan kan àyìnlá ọmọwúrà hmm. barista hmm. àṣẹ àyìndé sọ̀ní adé òbé àyùbá lágbájá tá a bá tó lọ sórí ibo bright chimezie tẹ́ bá lọ sáwúsá gbogbo àwọn olórin wọn tó bá pè wọn orin wọn ló máa kọ ẹ lè pe Sọ̀ni Adé kí Sọ̀ni Adé máa ní pé ìbà o mizaya ọba kò pọ́síbù. ń bo ń <laughs> ti fi tọ̀wọ̀tọ̀wọ̀ júbà ẹ̀rọ. mo wá realize pé hmm. irú bàbá ń sìn yìí hmm. mo kàn fẹ́ fi Sọ̀ni Adé ṣàpèjúwe ni owó tí bàbá ń gbàdé níyì hmm. ẹ mọ̀ pé business tèmi ń ṣe ni irú àwọn ọmọdé tá à ń kọrin báyìí àìtí lè gba ten percent yẹ owó tí bàbá ṣì ń jẹ bàbá rẹ̀ ti dàgbà ẹ mọ̀ pé ó yẹ ká rò pé à ṣe báwọn ọmọdé ti ń kọ́ mọ̀ bóyá mm-hmm. kò sẹ́ni tó bá àmọ́ nítorí originality yẹn ni ó ní bàbá mi kan mi ò ní relationship pẹ̀lú wọn bọ̀ wọ́n ti pàdé wọn so many times ajó bí ewé ah, tó bá jókòó tó bá bẹ̀rẹ̀ hmm, ah, mi ò mọ nǹkan tó máa ń pe kíní yẹn ní Yorùbá ẹ̀sà kíní yẹn originality ni àwọn èèyàn dẹ̀ lè sọnù even Fẹlá Aníkúlápó Kútì that's why she nominate àwọn Sunny Adé for all these Grammy awards and all that hmm. torí originality ni hmm. nítorí náà èmi náà mọ̀ ọ́n mọ̀ ṣe àwọn orin mi hmm. so that tó bá pè mí ní patí mi ò ní lọ bẹ̀ lọ́ máa kọrin orin mi ni màá kọ so that in twenty thirty fifty years time tó bá fẹ́ rántí mi wọn ò ní ní pé à olórin tó máa ń kọrin Davido yẹn wá ní Ṣẹ́gun Johnson olórin àgbáyé wọn ò ní fi orúkọ wọn ò ní fi orúkọ ẹlòmíì pè mí tó bá dọjọ́ ọ̀la. Hmm, ẹ dúró náà ó wá túmọ̀ sí pé gbogbo àwọn orin tá a máa ń wò yìí àwọn orin ti yín ni wọ́n. bẹ́ẹ̀ ni. Hmm, ó dáa náà ẹ láti gbà tẹ̀tí dẹ́dà pé ẹ̀ ń lo nǹkan fún mi lórí ètò fún <laughs> ìtì pé kẹ́ ẹ kọrin fún wa ah, a ṣe ń sọ̀rọ̀ orin látàárọ̀ aago sì ti lọ ó ya ìsáré kọrin fáìsì má tún kọrin sí kẹtọkùrọ sì lọ ó ya ìkọrin díẹ̀ fún wa pẹ̀lú ẹnu tí yín. okay Mm-hmm. Eh, olórin kan tí mo ṣe ń gbà kan màá ní ìjó tí ojó yẹn ò tó rárá o mm-hmm. pé orí táyà irọ́ ńláńlá àní eh? ìjó tí ojó yẹn ò tó rárá o eh? mm. pé orí táyà irọ́ òyà àì àì kòkó mọ́lẹ̀ kòkó mọ́lẹ̀ kòkó mọ́lẹ̀ kòkó <laughs> mọ́lẹ̀ please <laughs> Ah, ń ṣe yẹn o. ṣe yẹn ó ní dùnyún sí náà ó ga jù. bẹ́ẹ̀ ni mo. ọlọ́run máa ràn yín lọ́wọ́ ọlọ́run máa ràn yín lọ́wọ́ ṣé àjọṣepọ̀ tó wá dánmọ́ràn wà láàrin ẹ̀yin àti àwọn olórin tí wọ́n kò tí wọ́n táwọn náà dàbí tiyín báyìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kò sí báyìí fẹ́ ṣe àjọ máa ń ṣe nǹkan pọ̀ náà ni ìgbà mi ẹlòmíì lè pè mí pé aṣẹ́gun mo máa ti bízì ṣe lè pe wọ́n lè pe olórin míì náà àmọ́ màá ti bízì ìṣẹ̀lẹ̀ pé olórin báyìí àjọṣepọ̀ gidi wà láàrin gbogbo wa àwọn èèyàn kan wà tá a ti bá ń bẹ̀ tá a ṣe ń respect tá a ṣe ń ṣèbà fún àwọn èèyàn kan náà wà tó ń bọ̀ lẹ́yìn wa but a ṣáà make sure pé àjọṣepọ̀ gidi wà láàrin gbogbo wa nítorí èmi kọ́ torí ọ̀la náà ni bẹ́ẹ̀ ni mo. torí ọ̀la ni ẹ ẹ jẹ́ ń wá ṣe báyìí náà ẹ bá ń gba àwọn olórin bíi tìyín ó sì ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè mo dẹ̀ máa béèrè <laughs> àsìkò mi ti sáré ṣùgbọ́n máa béèrè ṣùgbọ́n kọ́kọ́ bá mi gba àwọn olórin bíi tìyín ní àmọ̀ràn kékeré kan. àmọ̀ràn méjì náà ni mm-hmm. ìkíní ni pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ mm-hmm. ká fi originality sọ́kàn originality ká fi originality kó jẹ́ pé tó bá pè é báyìí tó bá lanu ẹ tó fẹ́ kọrin nǹkan tó fẹ́ kọ wọn ò gbọ́rí lẹ́nu ẹlòmíì nǹkan tó lè tàyàn nìyẹn even dé international level hmm. ó lè kọ́pì ó hmm. lè wá wo kọ́ ṣe àmọ́ originality yẹn wà important hmm. then ìkejì òun ni mo sọ láti bẹ̀rẹ̀ ètò yìí pé aṣòro ṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí ni ọlọ́run ló ní ìbẹ̀rẹ̀ àti òpin kò sí pátẹ́nìyàn fẹ́ sà tó fẹ́ ju agbára ọlọ́run lọ tọ́lọ́run bá ti ní pé bẹ́ẹ̀ ni èèyàn lè sọ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni. Hmm. ẹ ẹ má bínú <laughs> ìbéèrè lè tí mo fẹ́ béèrè wọ́n máa ń pé irú èèyàn ọmọ lóore báyìí kò sí ọgbọ́n tẹ́ ẹ máa ń rí ta sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin. ah ó ga jù. <laughs> ṣé báwo ló ṣe rí lọ́dọ̀ tí. ẹ wo wọ́n ní ẹni ẹni ṣògo bá tojú ẹ̀ wọlẹ̀ kò ní hmm. bá wọn bọ́ bá kò so mo ti ráwọn èèyàn tó ti kọsẹ̀ nípa obìnrin hmm. mo ti ráwọn èèyàn tó ti kọsẹ̀ dáadáa nípa obìnrin hmm. nítorí ẹ̀ èèyàn tó bá lògo tó dẹ̀ mọ̀ pé ìrìn àjò lògo ògo kò lè tán sìn yìí àmọ́ ó ju títàn yẹn ìrìn àjò ní <laughs> so èèyàn tí ó bá ti hmm. rí ìrírí ayé téèyàn ti èèyàn ti gòkè báyìí tó dẹ̀ wọlẹ̀ nípasẹ̀ hmm. obìnrin hmm. wọ́n ń sọ fáfọ́jú pójú ń rọ káàdì tí bàdà kó ba lè gbọ́ràn la ṣe ń sọ létí ọmọ ẹ̀ so èèyàn tó bá ti rí téèyàn kọsẹ̀ nípa obìnrin ó máa ṣí orí ẹ̀. wọ́n ní ìjímèrè wọn á ṣọ́ gígùn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so lóòótọ́ béèyàn ṣe ń kọrin oríṣiríṣi obìnrin wọn á lọ́tún lọ́sì àmọ́ ìkọ̀kan ni mo máa ń fi ránra mi létí nà ọkàn mi pé àwọn obìnrin tó ń wà yìí hmm. wọn ò wá nígbà yẹn o. àbí nígbà tí ò tí ì sóko tí ò tí ì ṣe ń jì lápò. <laughs> nǹkan tí wọ́n rí sí yìí nǹkan tí wọ́n rí sí ló jẹ́ kọ́ mu dàbí pé wọ́n ò mọ ṣẹ́gun ọmọ yóò ń búrẹ́dì ṣẹ́gun hmm. johnson ni wọ́n mọ̀ ẹ̀yìn lókèrà wọn ò mọ̀ so ṣẹ́gun johnson ni wọ́n mọ̀ <laughs> bẹ́ẹ̀ kẹ̀ ṣẹ́gun ọmọ yóò ń búrẹ́dì ló ṣe pàtàkì sí mi. Eh, kì í ṣe Ṣẹ́gun Johnson bẹ́ẹ̀ ni kì í ṣe Ṣẹ́gun Johnson tó ti di gbajúgbajà báyìí ẹ eh, tó bá jẹ́ pé gbogbo àwọn tó ti di gbajúgbajà bíi tiyín wọ́n ní irú eh, thinking báyìí <laughs> wọ́n ní irú èròǹgbà báyìí lọ́kàn bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn bá lè dúró nínú òkú pẹpẹpẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Ọlọ́run a máa ràn yín lọ́wọ́ ẹni ṣubú ẹni kọsẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ní etí kó gbọ́ nǹkan tẹ̀mí sọ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan mo dídì béèrè béèrè yẹn ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ fún wa pé ọ̀la kò kí ń béèrè béèrè náà ẹ <laughs> má bínú mo ti béèrè bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ń ṣe báyìí kó tó di pé ẹ máa dágbére fún wa pátápátá lórí ètò àbídàbí ah, kájọ máa ká máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lọ ni ṣùgbọ́n mo ní ẹ̀bùn kékeré yìí láti iléeṣẹ́ Avila Natural. Avila Natural. Natural ok. wọ́n ní pé ká fún yín pé ẹ kú rẹ̀ ẹ kú ìdíje ẹ ṣeun gan mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ Avila Natural home mm. of hmm. natural skincare, food supplements and teas, Gold Ventures. Ẹ dú mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣé hmm, hmm. ẹ ṣé ẹ ṣé gan tí n bá ti lo eléyìí àwọ̀ mi tún máa change. Ah, tún yàtọ̀ sí. Wọ́n gbà ń gbòòrò. Ẹ̀mọ̀gbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú natural natural. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣé gan mo dúpẹ́ o iléeṣẹ́ yín kò ní í jóná o. Ọlọ́run á sì máa ràn wọ́n lọ́wọ́ sí by God's grace we care you glow. <laughs> Ẹ ṣé jàre ẹ ṣé àjọpẹ́ ẹ wá bá mi ṣe ẹ bá mi sọ gbogbo social media handles fún àwọn olólùfẹ́ yín kọ̀ọ̀kan tí wọ́n ń wò yín tí àwọn náà ṣì ní ọ̀rọ̀ kan tàbí méjì tí wọ́n fẹ́ bá yín sọ Instagram àti gbogbo ibi tí handles yín bá wà. okay uh, on all social media platforms mm. i Ṣẹ́gun Johnson àwọn àwọn Yorùbá ìjìnlẹ̀ wọ́n máa ń pè ní Ìṣẹ́gun Johnson. Ishegun Johnson, but it is <laughs> naturally I Shegun Johnson. Instagram, mm. YouTube, Facebook uh, Twitter, every other social media platform. Ọ̀gá <laughs> hmm, wọ́n ti fẹ́ sọ̀tì wọ́n ti fẹ́ wọ́n ti gbàgbé pé tiwantiwa la ṣe Facebook Facebook Twitter <laughs> hmm, ó ní ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa kí ni <laughs> hmm, ẹyin tèmi lé ẹ dá mi lójú pẹ́rẹ́ ọkọ̀ tàbí méjì mú lórí ètò pẹ̀lú èmi àti àlejò mi lénìí oníyanṣe ọlọ́kàṣe gbogbo yín tàjọ ṣètò tẹ̀ ní gbogbo yín náà lákè ìpè ẹkú fọmọnìyàn ṣe tẹ́ ẹ dúró tì wá tẹ́ ẹ jẹ́ kó jẹ́ àwa nìkan orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ àyàlówà ṣeun ńlá fún mi ìyá gbogbo ìfẹ́ tiyín náà ni ẹ ti mọ̀ pé bí tèmi bá ti dúró sí ìfẹ́ náà ló ń ròlù níbẹ̀ ṣẹ́gun jọ̀sìn ẹ máa ronú sí orin kan tẹ́ ẹ máa fi dágbére fún wa lórí ètò lẹ́ni o gbogbo yìí tẹ́ bá fẹ́ bá mi pàdé ẹ pàdé mi àti Ọ̀nàbàjọ Ọláwálé Ọ̀nàbàjọ Ọláwálé gbogbo social media ọ̀sìn mi pátápátá tó bá dórí captain television Yorùbá lẹ́tí fẹ́ bá wa sọ̀rọ̀ at captain TV Yorùbá lẹ́tẹ̀ gbogbo ẹ̀ ṣọwọ́ gbogbo èròǹgbà yín gbogbo ẹ̀ la máa rí gbogbo ẹ̀ náà láti máa fi èsì tó dára sí àwa ò kì í ṣe àwọn ẹ̀tọ́ máa send message sí tá à ní dáhùn bẹ́ẹ̀ náà ni Ṣẹ́gun Johnson tí ló bá sẹ́yìn lẹ́sẹ̀sẹ̀ wọ́n á dá yín lò <laughs> tó bá ní ìpolówó ọjà kan tẹ fẹ́ kí n bá yín ẹnu mi tó ń yọ̀ yìí kí n fi ṣe ẹ̀yin ṣáà ti gbá mi láago ẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi má rè má sì dá yín lò kó tó di pé màá sọ pé ìrìn àtayọ̀ láti fi pàdé lórí ètò ìjíròrò òwúrọ̀ lóòrọ̀ là Ṣẹ́gun Johnson yá ẹ agbóhùn yín ó tẹ̀ jẹ́ pé ẹ <laughs> Mm. Kaftan TV mm. ṣẹ̀rí tí n bá ti mú rìn yẹn. àti ìjíròrò òwúrọ̀ Kaftan TV ìjíròrò òwúrọ̀ ìjíròrò òwúrọ̀ mm, early morning chat ìjíròrò òwúrọ̀ a máa ṣe bíi kwaya sọlá tìdó ẹni Kaftan TV ó yá kí lẹ wí o Kaftan ooo TV ìgbà kí lẹ wí Kaftan ee TV. TV anikilẹ wí Kaftan TV o TV ó yá mo ní ṣọ́ fáìn gan ọ́n fáìn gan ṣọ́ fáìn gan ọ́n fáìn gan ah, ṣọ́ fáìn gan ọ́n fáìn gan jíròrò òwúrọ̀ ọ́n fáìn gan mo ní ṣó ta lẹ́nu ó ta lẹ́nu ṣó ta lẹ́nu ó ta lẹ́nu ọlọ́run ṣó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ pọ̀ pọ̀ ṣó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ pọ̀ pọ̀ ṣó pọ̀ pọ̀ jù ó pọ̀ pọ̀ pọ̀ ah, Ṣẹ́gun Johnson ó wá sàn gan. <laughs> ó fà ìgàn kí mi náà kọrin fún yín ó ní mo làwọn àti ẹ̀fẹ́ kọ fẹ́ yìí kọ́lọ̀ mọ̀ sọ wà ẹ bá ń juwọ́ sọ̀rọ̀ rà lé pé ó dàbọ̀ dìgbà kan náà. ó dàbọ̀ o. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbọ́dẹ́. ètò yìí ló ń yí lọ ilé ìkí ní káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀ kú àbójúbà. tó kọ́ lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò ètò yìí ló ní dájú ṣe é gbọ́ gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tá fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. ètò yìí lọ rí bá yín ẹ máa yí kò ń bẹ o ẹ máa wo kàtàkì.